fún ìbéèrè àwọn ọjà tuntun tí a ṣí tàbí promotion tẹ̀ ń lérò láti sanwó rẹ̀ kalẹ̀ ẹ tẹ òǹtẹ̀ ọ̀kan. fún àwọn àǹfààní tá a pèsè fẹ́ni àtàtà tàbí iléeṣẹ́ ẹ tẹ òǹtẹ̀ èjì. fún àwọn ètò SVA fọ̀fẹ́ ẹ̀rọ ayélujára íńtánẹ́ẹ̀tì tàbí tòun ẹ tẹ òǹtẹ̀ ẹ̀ta. fún ilé ìfowópamọ́ move money ẹ tẹ òǹtẹ̀ ẹ̀rin o fẹ́ mọ aago táwọn iléeṣẹ́ ìtajà Move ń ṣílẹ̀kùn ẹ fẹ́ kàn sí iléeṣẹ́ Move kan níbi tí ẹ wà tàbí ìrànlọ́wọ́ wa lẹ́ ń fẹ́ ẹ tẹ òǹtẹ̀ àrún láti gbọ́ àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán ẹ fẹ́ padà sí ìpele àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.